ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹsẹ̀ yín ìròyìn mẹ́wàá lórí Orísun ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì Abíọ́nà ló ń tọ́kún ìròyìn ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ àjẹlẹ̀ tó ń jẹ́ aṣojú orílẹ̀-èdè Saudi Arabia sí si orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Adnan Bostage òun ló papòdà iléeṣẹ́ aṣojú ilẹ̀ Saudi Arabia eléyìí ló kéde rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun wípé kò sí ohun tí ó ṣe aṣojú wọn pé ó kàn sùn ni kò jí mọ́ wọ́n ní lẹ́yìn tí kò jí ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn kan tó jẹ́ ti ilẹ̀ Turkey ibẹ̀ sì ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti dágbére fáyé Bostaj ló kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ social science ní ọdún 1985 ní fáfitì King Abdul Aziz ní ìlú Jeddah ó tún kẹ́kọ̀ọ́ gboyè gíga nínú ẹ̀kọ́ Diploma ní iléèwé gíga ti Riyadh Institute nígbà tí wọ́n ń kẹ́dùn rẹ̀ wọ́n júwe rẹ̀ gẹ́gẹ́ bí oníṣẹ́ rere àti ẹni tí ó páyà Ọlọ́run Allah tí ó sì fi gbogbo àsìkò rẹ̀ sin orílẹ̀-èdè rẹ̀. Ààrẹ àná ní orílẹ̀-èdè Kenya Daniel Arap Amoy ti kú ní ẹni ọdún márùndínlọ́gọ́rin òun ló sì pẹ́ jù lórí oyè ẹ jẹ́ kí a lọ gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wá. ààrẹ àná ní orílẹ̀-èdè Kenya tí ó sì pẹ́ jù lọ lórí oyè Daniel Arap Moi ti dágbére fáyé pé ó dìgbòṣe ní àná òde yìí ní ẹni ọdún márùndín ní ọgọ́rùn-ún ààrẹ Kenyatta ló kéde ikú rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun tí ó sì sọ wípé kí gbogbo àsíá orílẹ̀-èdè náà wá sí agbede méjì lórí akọni tó lọ títí di ìgbà ìsìnkú Dani moy ààrẹ àná ọ̀hún ló kú ní ilé ìwòsàn ní òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun látàrí àìsàn àìlèmí dáradára ní èyí tí ó mú kí ó wà ní ilé ìwòsàn láti oṣù kẹwàá ọdún tó kọjá ṣùgbọ́n tí wọ́n dá a sílẹ̀ ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn Daniel Moy tí ó darí ìlú náà fún ọdún mẹ́rìnlélógún gbáko tí ó sì jẹ́ wípé òun ni ààrẹ kejì lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè Kenya gba òmìnira láti ọdún 1978 sí ọdún 2002. Moy ni wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ olùfọkànsìn tí ó sì ṣetán ní gbogbo ìgbà láti ṣe fún ìlú látàrí ìfẹ́ tí ó ní sí ìlú náà gbogbo orílẹ̀-èdè Kenya ló gbọ̀njí kan látàrí ikú akọni náà àwọn ọmọ orílẹ̀-èdè náà ò ṣàìṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ bí ó ti bẹ̀rẹ̀ ìwà síwájú rẹ̀ nínú iṣẹ́ olùkọ́ ní ọdún 1960 ó di mínísítà fún ètò ẹ̀kọ́ ní ọdún 1963 ó di igbákejì ààrẹ Kenya ní ọdún 1978 lẹ́yìn náà ni ó padà di ààrẹ orílẹ̀-èdè Kenya tí ó sì fi gbogbo ara rẹ̀ ṣiṣẹ́ sin orílẹ̀-èdè ọ̀hún nínú kíkọ́ ilé ìwé ìfáfitì ọgọ́ta mímú ètò ọrọ̀ ajé gbòòrò sí i bákan náà ni ó tẹ gbogbo àwọn ọlọ́tẹ̀ sí ìjọba rẹ̀ mọ́lẹ̀ ìjọba rẹ̀ sì tún rí ọ̀pọ̀ owó kójọ lásìkò tirẹ̀ Sekinat Ọláìdé Rájí. ẹ káàbọ̀ padà òṣèré sinimá Mama Rainbow ti fi ìkọminú rẹ̀ hàn lórí àwọn àkùdé tó ń bá iṣẹ́ eré sinimá ní orílẹ̀-èdè nàìjíríà Sekinat Raji ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́. ìlúmọ̀ọ́ká àgbà òṣèré tí ó tún jẹ́ ìránṣẹ́ olúwa Captain Mother in Israel Ìdòwú Philip tí gbogbo ènìyàn mọ̀ sí Mama Rainbow ti fi ìkọminú rẹ̀ hàn lórí eré sinimá òde òní láti ṣe àtúnṣe sí èdè àti ìmúra àwọn obìnrin Mama Rainbow ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tí aláṣẹ iléeṣẹ́ god of fulfilment travel and tour ṣe àbẹ̀wò sí màmá yìí ní ilé rẹ̀ ìyẹn ìránṣẹ́ olúwa babalọ́lá màmá rainbow sọ wípé àtúnṣe tí òun yóò ṣe nídìí iṣẹ́ sinimá ní ọ̀nà lílo èdè gẹ̀ẹ́sì ní àpọ̀jù nínú eré sinimá yorùbá àti ìwọṣọ àwọn obìnrin ẹ gbọ́ bí ó ti sọ. ṣáríbi tí mo ti máa kọ bẹ̀rẹ̀ àtúnṣe níbi aṣọ táwọn èmi wà pẹ́yìn ọkùnrin tẹ wà láyé sí inú yín dùn fáṣọ tí gbogbo wọn wọ̀ yẹn o ṣùgbọ́n ṣó bá kọ́ṣọ̀ wà mu yorùbá là ń ṣe ẹ̀yẹ kọ́ mọ̀ wà pẹ̀lú aṣọ tó dáa. nọmba two nígbà tí a bá ti ń ṣiṣẹ́ yorùbá lọ ẹ níwọ̀n ọ̀tà báwo la ṣe fẹ́ tà ìyẹlẹ́po ìyálàta onírú àwọn tó jẹ́ran náà ń tà ìgbà tẹ́ ẹ ṣe yorùbá ẹ ti sọ òyìnbó seventy five percent àníkẹ́ gbogbo ọmọ pẹ̀lú ọ̀lẹ́wé àníkẹ́ má sọ òyìnbó ẹ kò lè máa fòyìnbó kọ̀ọ̀kan sí pọ̀ ẹ jẹ́ kí yorùbá pọ̀ jù kí àwọn tí ò gbọ́ òyìnbó kí wọ́n lè máa wò ó kó lè máa yé wọn alọ́bì kan náà bá sọ̀rọ̀ bọ́lẹ̀ sọ̀rọ̀ tán gbégbé yẹn pàtẹ́wọ́ àwọn ìyá tó wí náà pàtẹ́wọ́ mo á sọ mo ní màmá kí lẹ gbọ́ tán wí wọ́n ní àwọn òpó wọ́n pàtẹ́wọ́ àwa náà sì pàtẹ́wọ́ gbogbo nàìjíríà ni mò ń bá wí o gbogbo tẹ lásìkò yìí english ni ẹ ń kọrin ẹ ń ṣe play ẹ ń ṣe gbogbo english ṣé ẹ ti pa yorùbá tì ní ṣé kò sí yorùbá mọ́ bí ẹ ṣe ń ba lọ yìí <laughs> tá a bá máa rí ogún ọdún sígbà tá a wà yìí wọ́n tẹ̀ ní sọ yorùbá mọ́ wọ́n ètò dùn mí jù mo wà London jọ kan ní Peckham mo bá rí bàbá ọkọ mi ló kọlà ah, àwọn ọkọ mi rèé o bàbá ọkọ mi ó ní i sèmi èmi ò tiẹ̀ tí ì sọ̀rọ̀ àwọn èrò tó wà mẹ́rin náà dàbò pé orí ẹ̀ ò pé yàrá èmò ń kí ẹ̀ ń ṣe àì o tún wáá kọlà ẹ má bu o ìlà tèmi rí tí mo fi fẹ́ wọn rèé o mo ti fẹ́ wọn sí fifty five years ẹjọ́ ẹ fi làyẹn lẹ̀ ṣùgbọ́n kí ló dé tá a bá bá yín lọ́fíìsì yorùbá tó tún kọlà torí kò má help wa àbá wa sọ yorùbá sí ẹ wàá wá sèyìnbó àfi sèyìnbó òyìnbó náà ẹ̀rẹ̀ ń gbé inú gíní ṣebí borrow language ni ṣóúnjẹ ti wà ní. lákòótán ó gba gbogbo ènìyàn lámọ̀ràn láti máa ṣe àtìlẹ́yìn fún sinimá yorùbá nítorí àṣà àti ìṣe ni wọ́n ń gbé ní àrùgẹ. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín látọ̀dà wo lórí ni o ẹ ti pa yorùbá rẹ́ o ṣàpẹ́ fàṣọlá fi wá ṣe ambassadọ yorùbá èmi ìyá àwẹ̀rọ mo jí ọláyà tó kù yẹn jíde kò sọkọ ọ̀gá bello ṣùgbọ́n gbà tán dẹ̀ ti kú òní orí oyè bóyá àwọn náà rántí mọ́ ni ṣùgbọ́n èmi gbogbo bíi ti bá dé mo sọ fún wọn ambassadọ yorùbá ni mí èmi náà gbọ́gò mo gbọ́ kọ́ọ̀mù ṣùgbọ́n a nípa yorùbá rẹ kò dẹ̀ ní parẹ́ láéláé àmì. Sekinat Ọláìdé kò jẹ́ bí Sekinat Raji Ọláìdé ṣe mú eléyìí wá fún wa. gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Ayọ̀délé Fáyòṣe ti kọminú lórí ipò àìdára tí ojúnà márosẹ̀ Àkúrẹ́ sí Adó Èkìtì wà ó ní ojúnà náà ti ń di kòtò ikú báyìí. Fáyòṣe tó ké sí ìjọba láti lọ tún àwọn ojúnà ọ̀hún ṣe èyí tó so Àkúrẹ́ àti Èkìtì papọ̀ sọ wípé àwọn awakọ̀ kì í fẹ́ gba ojúnà ọ̀hún mọ́ nítorí wípé ipò tí kò dára òun ni ó wà ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ alukoro gómìnà àná ọ̀hún lérè ọláyínká tó fi lé àwọn oníròyìn lọ́wọ́ fi hàn wípé inú fáyọ̀ṣe kò dùn rárá ó ní òpópónà márosẹ̀ náà yìí ṣe pàtàkì sí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ondo àti èkìtì tó ń ti àwọn ìlú méjèèjì yìí fáyọ̀ṣe ké sí mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe ìyẹn Babátúndé Rájí Fáṣọlá láti lo ipò rẹ̀ lásìkò yìí fi tún àwọn ọ̀nà yìí ṣe eléyìí tó ti dẹnu kọlẹ̀ nítorí àwọn ará ìlú tó ń lo ojúnà ọ̀hún ní àwọn ọ̀daràn àti alóhunkólóhun kígbe máa ń yọ lẹ́nu. lákòótán Fáyọ̀ṣe rọ ìjọba àpapọ̀ láti tètè pàkìtì mọ́lẹ̀ ṣe àwọn ohun tó bá tọ́ tó ní í ṣe fún ojú ọ̀nà náà látàrí àwọn ènìyàn tí wọ́n ń lo ojú ọ̀nà náà kí àwọn pẹ̀lú sì lè máa lọ ní ìfàyàbalẹ̀ láìsí wàhálà ní ojú ọ̀nà yìí. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti rí owó kan tó jẹ́ àrùnléní ọgọ́ta bílíọ̀nù náírà tó jẹ́ owó tí kò wọ inú àṣùwọ̀n ìjọba láti ọ̀dọ̀ àjọ Federal Airport Authority of Nigeria ìyẹn alága tó ń rí sí ètò ìṣúná ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Abíọ́dún Fálókè ló sọ eléyìí di mímọ̀ nínú ìdáhùn sí àwọn ìbéèrè tó ń jáde sí i lórí ọ̀rọ̀ àwọn olùdarí àjọ fan èyí tí Rabu Yadudu jẹ́ olùdarí fún Faleke sọ wípé owó tó yẹ kó wọ àsùnwọ̀n ìjọba àpapọ̀ láti ọ̀dọ̀ àjọ tó ń rí sí pápákọ̀ òfurufú láti ọdún 2014 sí ọdún 2019 yẹ kó jẹ́ bílíọ̀nù márùndínlọ́gọ́rin náírà ó dín díẹ̀ àmọ́ bílíọ̀nù mẹ́sàn-án péré ni ó wọ inú àsùnwọ̀n ìjọba wọ́n ní àjọ fanu wà nínú àwọn tí kò jẹ́ kí ìjọba àpapọ̀ rí owó láàrin ọdún 2014 sí ọdún 2019 alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìṣúná nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin náà wá sọ wípé owó tí ìjọba yá láti fi bójútó àjọ ọ̀hún pọ̀ jọjọ sí ohun tó wọlé láti ọ̀dọ̀ wọn sí ìjọba àpapọ̀ wọn kò lo pápákọ̀ òfurufú tuntun kankan àti wípé